أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهديه الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله عليه وسلم ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وصحابه أجمعين ومن السعين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين اهدنا الصراط المستقيم آمين أدعوك فلوم الحمد لله أدعوك فلوم الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين tó díẹ̀díẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ Ramadan tó ń sún lọ bílẹ̀ bá sún lónìí yóò di márùn akódà kan nínú ìdá mẹ́fà nínú ìdá mẹ́fà ìdá kan pọ̀ ń bẹ̀nu oríkèéríkèé ní Ramadan torí kí àkọ́kọ́ bá ti lè tọ́lọ́mbá ti ṣe ń rọrùn nínú ìsìn ọlọ́run ìmọ̀ ọ̀rọ̀ yòókù náà kọlọ̀njá gúnlẹ̀ ayọ̀ márùn tá a gbà yìí a gbà pẹ̀lú rice tó wọ́n èlùbọ́ wọ́n ẹ̀wà wọ́n òun náà la fi gba márààrún yìí ọlọ́run sì bá wa gbà àwọn ọ̀tẹ́sì. àwọn ọkọ̀ kí tàwọn ó bàjẹ́ nítorí káwa má bàa rẹ̀ sísìn fìkì nínú wọn ń dùn bí nǹkan ṣe wọn a mọ̀ bí mo ṣe gba àwẹ̀ oníṣì. ọ̀bí. làwọn ń gbà á lọ yìí o. àgbà. kọlọ̀njẹ́ arígúnlẹ̀ ayọ̀ mẹ́. àmín. mo ń jẹta wípé ọlọ́run ló ní sẹ́ẹ̀ tí ń ṣe é nǹkan kan ò dí ọlọ́run lọ́wọ́ nǹkan kan ò di lọ́rí kò sì ní di láéláé ló jẹ́ pé gbogbo ẹni tọ́lọ́run bá rọ̀tọ̀ lọ́run fún ọmọ máa dúpẹ́ o ọlọ́run ń fi ọ́ ṣiṣẹ́ ni ìwọ kò ń ṣe ntọ́fẹ́ ká máa rí ní fi wọ́ ṣe ó ń fi ọ́ ju ìyàgbára ẹ̀ ní bẹ́yìn ká bá ní òṣèṣe àwọn èyí ń kọ́ ìbásùkò tí gbogbo ẹ̀ dàbó ṣe dà yìí tẹ́lómi lè máa tìrànmọ́ làwọn ń sèwọ̀n tá a lè ṣe yìí kódà ó tún yọ ká tún wá sí wá sílẹ̀ ọ̀sán ganla tó fi ń wá àbí látara pé ọlọ́run lọ́lọ́run bí ẹ bá fi wá àṣìṣálẹ́ nítorí káwọn èèyàn lè bá aráyè wá pé ẹjẹ́ wọn ráyè lọ bí iṣẹ́ torí bẹ́ẹ̀ bá jẹ́ wọn lọ bí iṣẹ́ wọn ní dáhùn ṣebí náà làwa ń ṣe lọ́sàn yìí lọ́fàkúrọ̀ mi tí mo ń sọ láàárọ̀ yìí níbi gan pé nínú àánú ọlọ́run wọ́n ti tẹ̀ sírì láàárọ̀ ìbàdàn sí hmm. àwọn bàbá wa nílùú àárọ̀ wọn ṣe tiwọn. bẹ́ẹ̀ni. lọ́jà àbá. bẹ́ẹ̀ni. láago mẹ́wàá wọn ò ṣe é láago méjìlá. bọ́sùn rí nù. àwọn yẹn sì ń lọ wọ́n kó mẹ́ wọ́n tún bọ́sọ lọ́sàn sírọ̀lẹ́ òórọ̀lẹ́ sí mọ́gírí wọ́n tún bọ́ síbẹ̀ ara ọlọ́dọ̀ ń ṣe sílẹ̀ Ìbàdàn nìyẹn ẹni tí ó bá gbọ́ òun ni ó gbọ́ fúnra ẹ̀ wọn ò rẹ́ni wí ó kù lọ́rọ̀ Ìbàdàn ẹ̀ ń bá sì lọ gbọ́gbọ̀ púpọ̀ òun ni tiẹ̀ bá ìmọ̀ bí wọ́n gbé sọ̀rọ̀ ìmọ̀ bí wọ́n gbé sọ̀rọ̀ dodo ọ̀yà ọ̀yà ọ̀yà sí ìlú ni. àwọn ta fẹ́fà yọ ń bẹ̀ ọ̀sán la fi ń gbọ́rọ̀ ọlọ́run yìí ní àsìkò tí ẹni ọlọ́run ọba kọ àánú mọ́ torí nǹkan tìrànmọ́ yìí pé ah jókòó látàárọ̀ èyàn ṣé lásìkò tí gbogbo ẹ̀dá séyàn ní sínú ní séyàn ní jẹ́ta rí ní ah, ẹ̀wò lọ́dún yọ̀dà bẹ́ẹ̀ pé wà á sí lílọ yọ̀fẹ̀ ẹ́ ọlọ́run òrùn ní ìgbà òkú bá wà yìí bàbá wa bọ́ yọ̀tọ̀ mi tọ́lọ́mbà wa yọ̀tọ̀ mi wa gbogbo ẹni tí ọba mọ̀ di yọmọ wa wá dìkì nǹkan kan pẹ̀lú àánú rẹ̀ àti ìgbẹ́kẹ̀lé sọ́dọ̀ ọlọ́run kò lè gbẹ̀yìn tí ń ṣẹlẹ̀ ìjọ àánú ẹ̀ lọ. pẹ̀lú pé a rí nǹkan tìrànmọ́ àtìrànmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà tó ti bẹ́ẹ̀ náà a tún wá ń jẹ́ pé ọlọ́run pé àníṣe à ń lọ gbọ́rọ̀ ọlọ́run níbi tá à ní gba kọ́bọ̀ náwó síbẹ̀ èyí ń túmọ̀ agbára rẹ̀ ni pò ní òun lọ́lọ́run èyí dẹ̀ ń jóore fáwa àfi àfi ń dúpẹ́ fọlọ́hún pé bí gbàkú ṣe rí náà kò kúkọ pé kí ẹni tí ọlọ́run bá fẹ́ fàìsàn sí ọmọ fàìsàn sí ẹwù gbígbà tí wá rí yíò ẹ̀yìn kankan wọ̀rọ̀ sáìsàn lásìkò yíò lórí eh, owó ni ó sì yíò àwọn dókítà yẹn dasẹ́ lẹ̀ yíò ẹ má sí kí o ìbáwa ni ọ̀fà ìsàn ṣe èmi fi ṣe wọ́n bí gbé tí gbé ń ṣe wọ́n tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n lè má rówó rógun èwo ni èwo ń tọ́lọ́ ń bẹ̀ àwọn náà wá wòye pé òwò dẹ̀ bó fi kú fún wa àlọ́ dúpẹ́ fún ọ àlọ́ gbọ́rọ̀ lọ́hùn. àwa rọ́nà ṣe ìtàfi ní àgbẹ̀kẹ̀lé bí a àánú ọlọ́run kún fún wa èyí rọmọdánà yóò dáa fún mi. amina. ìmọ̀ ah, fààyè lẹ̀ mo lọ sọ̀rọ̀ ọlọ́run mo fààyè lẹ̀ mo lọ gbọ́rọ̀ ọlọ́run. Ah, ah, ah kọjọ́ mi lójú pé mo ṣiṣẹ́ ńlá o àmọ́ òun ló ṣàdéhùn pé owó dò tẹ àwọn ti tòun. ìbá kan bẹ tí ń fi wá ṣe ìyẹn nìsín ń gbẹ́dà ń bọ̀ ń gbẹ́ kó sọ́ọ̀bù nìsín ń gbẹ́ kó lé ńsìn ń gbẹ́ kó jímà ńsìn ń tó dà wọ́n ti fọ́ tọ́ra wọn ńlọnu. ẹ ẹ ti lọnu kódà bàbá tó dé wọ́n ti lè fẹ́ máa mú ọ sí pé ìwúlẹ̀ tó gbọ́ bọ̀ o ìwọ mọ́lì sáàmù sí jẹ́ ń tó jíṣẹ́ tó bá múbọ̀ jẹ́ fún wọn pé kódà wọ́n bí báyìí wọ́n bí báyìí ẹ̀ẹ́n bó ṣe wí nìyẹn kódà bọ̀ọ̀ra kẹsẹ́ẹ̀tì òfun lọ gbọ́ bẹ́ẹ̀ bá lè lọ ẹ̀ kàtó lè gbọ́ ládàáni wọ́ gbà ẹ sì máa wò ó ohun tí sì ń ṣe yẹ̀yẹ́ òun òun náà lè adẹ́ni tẹ́ máa kú ìyàwó lọ́wọ́ lọ́la ẹ jáde ọmọ àgbọ̀ tuwari bẹ jama a dúpẹ́ fọ́lọ́run o àwọn abẹ́lẹ́ ọ̀bà lè fi ọlá wà bá ní sọ dẹ̀rọ̀. amina. ọlọ́run bá ní sọ ìlú dẹ̀rọ̀. amina. a mọ̀ pé wọ́n ló ń bínú wọ́n ọlọ́run ló ń bínú wọ́n náà ní gbogbo ẹ̀ dákun ọlọ́run jọ bá ní sọ dẹ̀rọ̀. àmín. àbí ìgbẹ́jìkọ́lọ́ mọ́kọ̀ yàmá nàìjíríà. àmín. ńgbà táwọn tí ò ní í ṣe dáa tí wọ́n ń bẹ̀ ń bẹ̀ owó ń ya bí omi òkun wọ́n sì ń rù dànù. ẹni tí ó sì na dáadé bẹ̀ lọ́ba di hau ṣé kò máa kè sọ̀rọ̀ ni wọ́n dá gómìnà kan lọ́nà pé ò lọ ó sì bọ́ lẹ́nu mọ́tò ọ̀la gidi àmọ́ ẹ̀yẹ èèyàn mi ẹ níjọ ni ni ìjọba máa ní máa ní máa ga pábí tọ́kì o èyí náà mọ̀ pé kò sí nọ́fìn o ẹ bá já fẹlẹ̀ ṣe o bẹ́ẹ̀ pa ọ́n kò sí kò dáa gángan fún yín o kò sí kankan ní o allah akbar kabir. kọ́mọ sí ibú. owó kò sí ibú gómìnà náà gbọ́n ah. kò sí ibú ọ̀pọ̀ lẹ̀lẹ́rọ̀ ni tí ń tù wọ́n tí ń wálẹ̀ ó sọ̀rọ̀ ẹ̀lẹ̀ òǹgbọ́n àwọn tó ju wọn ti ránkú ẹni ababalapala ẹni tababapala rẹ̀ jẹ̀mọ́ lọ́yà bá a ti ń wí yìí ẹ̀yin ọ̀ra ẹ̀ ráìsì ẹ̀yin ọ̀rẹ́ lubọ́ láti kí kọ̀bá dá yányá ẹ̀kú mẹ́gẹ́lẹ́ ẹjẹ́ mi ọ̀bọ bẹ̀ ǹdé lóyà ga ọ̀yá ẹjẹ́ kí ṣèdúbọ̀ bẹ̀ ẹ̀yin òkúkú mọ̀ pé nǹkan ìwọ́n irú ẹ̀yin tí ó bá rí bá àwọn àfi sùúrù ibẹ̀ yẹn kankan bí a ń gbégbó ẹtì kúnlẹ̀ kò yọ ìsúrù ní ẹ má ṣe dàka ìsúrù ní lọ́sànán wa ni o. abẹ́lẹ́ wà lẹ́gbẹ̀ọ́lá àtòkè gbani sọ́dí rọrùn. Buhari gbanìyàn lọ́wọ́ kò lè dá kọ́ kò kankan ni èdè kò lè dá kankan bàbá bàbá ló lọ sí mi o. ìwọ lọ sinmi lọ́tẹ̀ lóru òun lọ sinmi àtàwí táwọn tó ń oyin fọ ni ẹ̀dọ́ndọ̀ ni orí orí ẹ̀fù ńlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fọ òun sóyè ìfẹ́ yìí ẹ̀mí sọ fún oyin pé ṣe yàn òun lọ sinmi níbi bá rí sí níbi bá rí sí babu Maba, ní sàlọ́tò salosi, sàlọ́tò salosi. baba sọ gbangba gbangba pé kó n bá mọ̀ pé báyìí ni o bá ti tẹ̀lé sí tó ń fẹ́ sí wọ́n ti kọ́ ayélujára yìí aaa ah! o kọjá àfaradà sẹ́ńtà ni ma pẹ́lọ́ nù sẹ́yìn ni ìwà bọ́lọ́ agbọ́ ẹni tí ò fẹ́ sí ẹni tó ti fẹ́ ṣe tí ò rí tí ì ṣe nǹkan abẹ́lẹ́ ọ̀màlìkọ́lá dákun síjú àánú rẹ̀ wò wá. amina. inú oṣù yọdún la wà yìí abẹ́ ọ̀rọ̀ ọlọ́run foríjì wa á dá. amina. gbogbo àwa kan tá a rò páǹsì túpẹ́túpẹ́ àwa la tún bàjẹ́ jù ẹ má wo gbogbo àwọn títí wọn ti fẹ́ kan ta àwa ta tó fi túpẹ́túpẹ́ yìí náà àwa là tó dá kankan yìí kúra dá sí ibi bí bá a ti dùnmọ́ náà láwa yìí lọ́ọ́ foríjì à wọ́n tún wá foríjì àwọn ẹni àná tó ń tẹ̀sẹ̀ wọn foríjì àwa náà tó ń tẹ̀sẹ̀ tiwa náà. amiina. gbogbo àwọn ààyè tí wọ́n fi ń sọ̀rọ̀ òdodo ọlọ́run báyìí ọlọ́run o gbogbo ń tẹ́ máa tọrọ ń bẹ̀ ládùúgbà ọlọ́run bá ní gbà á. amiina. ní máàdùlẹ̀ arọ́bí ni o alhaji wa akíndélé ni o bàbá wa ní mùsùlùmí ni o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo bí pé àwọn èèyàn gbé ń gbọ́ òdodo ọ̀rọ̀ ọlọ́run tẹ́ pé n tá là ń gbọ́ ń bẹ̀ ọlọ́run o mọ̀jẹ̀ kápá àṣemọ́ ọ̀rẹ́ wàá ẹ̀yin tẹ́ ń gbọ́ mọ́jẹ pẹ́ wà mọ́ ọlọ́run bá ní fún yín bá di níwòye ẹ̀mí ìkẹmọ wá fowó ńláńlá dúpẹ́ wájú àwọn afá pé èmi dúpẹ́ ẹ̀tọ́rọ lẹ́sìn àdúrà mi ti gbà tèmi ti dá tọmọ mi dá tẹ̀gbọ́n mi dá mo dúpẹ́ lọ́jọ́ yìí bẹ́ẹ̀ káàfà náà máa tún dúpẹ́ pé wọ́n ọlọ́run tiwa náà dá dáhọ́rọ̀ wàlá kwata níbi adé lánàá ní àyà mẹ́rìnlélógún nínú suratul An'am àwọn afẹ́ káyà márùnlélógún nínú suratul An'am bákan أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإن يروا كل آية لا يؤمنوا بها حتى إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم ما يستمع إليك ومنهم ما يستمع إليك وجعلنا على قلوبهم يكنة أن يبكوه وفي آذانهم وكرا وإن يروا كل آية لا يؤمنون بها أتا إذا جاءوك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا ساتر الأولين ومنهم من يستمع إليك وجعلنا على قلوبهم أكنة أن يفقهوا وفيه كذلك يجادلونك يقول الذين كفروا إن هذا إلا أساطير الأولين tó tábà máa ń sọ ibẹ̀ ẹja máa dúpẹ́ yìnyín pé wọ́n ti ọ̀rọ̀ fún wa yìí òní bàbá fẹ́ mọ̀ ọ̀kan àyà tí ń júwe rẹ̀ rí fún wa. gbogbo ẹ̀yin obìnrin tọ́lọ̀ ń sàánú tẹ́lẹ̀ dá sọ ẹ̀há tẹ́lẹ̀ dá borí níbi ẹ bá ti ń gbọ́ wa yìí ẹ sọ wípé alihamudulilayi ẹ̀wì sínú <coughs> sọ pé o dúpẹ́ sọmọ pé léyìn wòye èèyàn ti ń bẹ́ ń mélòó lẹ ń mélòó ni ń wà wọn àǹtí rẹ wà wọn àbúrò rẹ wà wọn tẹ́ ẹjọ́ jẹ́gbẹ́ wẹni ẹjọ lọ sùkúù wẹni àjọ kódà kódà níbi dé yẹ. ìyá rẹ tó bí ọ wo sẹ́lẹ̀ ha ni sẹ́nà jáàbù màmá rẹ wà ah. bí a bá sí ìyá rẹ nù jáàbù wọ̀ wá mọ̀ yìí pé bọ́ba tọba ń yí lẹ̀ fọlọ́run fọ́pẹ́ kọ̀ọ̀ka kọ̀fẹ́ ẹ̀ka táwa nìwọ bó o lo ṣe rìn ọ̀dà àbí lẹ́yìn ẹjọ́ mọ ẹlẹ́yà <laughs> yóò dúpẹ́ dúpẹ́ dúpẹ́ gbogbo ọmọ ẹlẹ́yà ní ha ni. <laughs> Ah. kọ̀mọ̀kan wọn ẹ máa jogún ẹ. kọlọ́mọ kọlọ́mọ kọrí ibú máa ọmọ apá ìtọ̀ ọmọ apá ìtọ̀ ń dẹlẹ́ à <clears throat> hmm. ọmọ bàbá oníṣàgó ń dẹlẹ́ à bàbá onífà ń dẹlẹ́ à àìmọye ọmọ ẹlẹ́yà ní dájáde nígbà tá a bá kọ́ mọ́ wọn ìyá ẹ̀ la kọ́ mọ́ àkọ́mọ́ òun bàbá rẹ̀ la koríire mọ́ àkọ́mọ́ òun. kọlọ ma kori ibu ma wa. àmín. mọlìjà abolori ibu lọmọ. àmín. ìní ó lọ́nfẹ́ tó sọ fún wa yìí kálí ma yí pé àwa náà kọ́ àwọn tí ó sì gbọ́ àwọn náà kọ́ ó sì ń pa ni ibi ó sì ń pa sí nìyẹn <clears throat> ta ni ó jẹ ni tí ọlọ́wọ́ bá fi mọ̀nà ó mọ̀nà mùsùlùmí kan láàárọ̀ yìí nígbà tí à ń ṣe mọ́ṣúárà mùṣáwárọ̀ lórí pé nǹkan kan kan bẹ tá a ti ń ṣe é bọ̀ tá a wá fẹ́ tí ìlọsíwájú wá dé kọjá kátúmọ̀ ṣe yùn tí mo wá ń sọ fún wọn pé tọ̀ nígbàtí bá ti pé ṣẹ̀ríà lọ pé ká ṣe nǹkan kan bákan ó ní àṣẹ ni kò fàṣìkò sí àwa la wá fàṣìkò lọ́dọ̀ ara wa làwa ń ṣe ìsìngbà ṣíṣe lọ́bọ̀ wá yá lọ́fẹ́ máa kọlu súnà mi àwọn àràfò ń lè jẹ́ ti súnà láwà rámọ́ níwàásí alẹ́ ọ̀rọ̀ gba wàásí alẹ́ ni ń pa tàràwì lára sọmsọm ọlọ́run ṣe ti aládàbí la rí tàràwì àìsẹ̀ súnmọ́ tàràwì gidi àìsẹ̀ rí àìsẹ̀ rí kí ń gbàtà ọmọ wa hákùrá nísorí lódodo àwa náà láti ń ṣe wáàsí alẹ́ tẹ́lẹ̀ bá ti kí sátámú tán àmọ́ lábẹ́ ìdúpẹ́ fọlọ́run àwọn ọmọ lọ kéwú wọn ká kùránì sórí ní a ń dà á lẹ̀ wọ́n máa wá dà á lẹ̀ ní gbogbo alálẹ̀ lẹ́nìkan wá dìde pé ẹjẹ́ àjọsí tàràwì yìí o pé àwọn èèyàn ń pẹ́ dé wá sí o. Ah. Ah. yéèrè pé o. mo ní ọ̀dà. yálà ìtàwọ́ kọ́ la o. ṣé a sọ̀rọ̀ wọ́n ní a sọ ọ̀dà. wá sí ń bẹ lọ́sàn-án ìkan láti ṣe lọ́sàn-án yìí ìkan mẹ́rànlẹ́ ẹnìkan kan wàá ráyè lọ bí eyín o. Ah, tàlẹ́ bá ṣe gbà ní o nígbà hmm, bá ṣe gbà lẹ́yìn tàràwì àlẹ́ àjọsí ohun àìtórí àti rí kí bó ti ẹ̀ka kí gangan àbí à ń gẹ lẹ́sẹ̀ lọ́wọ́ ni tí ah, ò ní o sákọọ́lẹ̀ fún o sákọọ́lẹ̀ fún wá àti alẹ́ bó jẹ́ bí ó jẹ́ ìgbà tí ìsáwẹ̀ bó ṣe ní òjò bó ṣe ní àbí kò sákọọ́lẹ̀ fún ṣùgbọ́n ìsìláwù ni àwọn àfa onímẹ̀sì ní lámùsáhátà lámùsáhátà fi ìsìláhát kò sí ìyàn bí kí àfa àkẹ́wò pé ó lè lókè òun báyìí ńgbàtí wà pẹ̀lú sẹ̀ríà tọ́lọ̀ máa kí ó gbàbẹ̀ lọ tí ó sì fara kẹ́gùn fáìn kò pé kí wọ́n gbàbẹ̀ ń tiẹ̀. àbí ìwọ lè fara kẹ́gùn báwọn. ọ fara kó ìsìláhù ti àwọn èèyàn tiẹ̀ ìgbà tiẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ni. bàbá amúnigun kọ́lọ̀ bá di kẹ́. alẹ́ ló fi pe gbogbo ayé sí wáàsí wà tó pè hàn sí ara rẹ̀ ń bàbá tiwa tìyá ni ìyá tiwa àtẹ́lórú sí ní. tí a nọ. ó kò ń lapa ọlapa ọlapa ọlapa apá. afẹ́dísárì ní tí ò sórun kò ẹni èèyàn ní ó lè tó gbé ta ní ń pè ọ̀tọ̀ ọlọ́gbọ́ àkàndé sàlámì ọlọ́bá ní kẹ́ amina ó lẹ̀ síṣẹ́ ó lẹ̀ wúlò ọba gbà yẹn mú ìgbà ti fagilé ń sìn hmm. ah, kéèyàn máa ti ibìkan tó jìnà lọ́dún wá sí lóru kọ́ máa bọ̀ lóru. La ilaha illallah. ìgbà fagilé kí ló nígbà fagilé nítorí pé kìí ṣe kìí ṣe náà sùn ni ká ní náà sùn bá ni kò sígbà tí ò ní máa bá mu nígbà káwọn bẹ́ẹ̀ tí ò ní bá mu kò ní sí. dábàá fi sọ láàárọ̀ yìí pé àwa la yín sí ọlọ́run sì pé kẹ́ kẹ́ gbéṣẹ́ àwa ṣàdúrà fún wọn. ẹja máa bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ á padà àjọṣe náà ni àlè takú sórí sórí rẹ̀ kọ́nà bá ń san wọ́n lẹ́sàn. àmín. òṣìṣẹ́ ìjọba ni wọ́n olówó ni wọ́n wọ́n sì dúró nígbà táwọn afáàfáà di ẹ̀yìn àwọn dúró gbogbo wọn kọ́nà bá ní sọ́lé sàn lóore sọmọ wọn láàfà èyí ò bá wọn. lábẹ́ wípé ọlọ́ọ̀ni ṣe ìyẹ̀bù fẹ́ láyà ń tọ́ka ọlọ́ọ̀ni wà mí ní họ. mi ni man yastami'u ilayk. ọ̀nbẹ nínú àwọn èèyàn ma yastami'u ilayk tí ń gbọ́ wà nábì sallallahu alaihi wasallam tí ń gbọ́ ìwà nábì gbogbo tí mo rán ọ lọ ń sọ lójú rẹ̀ ń bẹ́nu wọn máa yẹ sẹ́mi ilẹ̀ ìkà àwọn tí ń gbọ́ àmọ́ àwọn tá à ń sọ wọ̀nyí àwọn tá وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه ọlọ́run ní mo ti ṣe àkínà mo ti ṣe gàgà sí ọkàn wọn etí ní ń gbọ́ kọ̀dọ̀kàn. la ilaha illallah. kò sọ pé kò sọ wípé àwọn ni wọ́n vọ́ọ́dí tí o ó lóun ọlọ́run ló ń ṣe gàgà sọ́kàn rẹ̀ tóun ò jẹ́ ọ gbọ́ sọ̀rọ̀ ọ̀tàn. Ọ bụ ọ̀dà olóòlù ìjọ̀gbọ́ àfihàn náà tó gbọ́ ìwọ kọ́ fẹ́ gbọ́ ọlọ́run ló jẹ́ ọgbọ́ èmi gbà sọ fún ọ pé ọ ká lọ kan lágbéni ní kọ̀rọ̀ ibì kan lágbéni lọ tẹ̀lé wọn bọ̀ wọ́n fòògùn ẹnu fún ọbọ̀ sọ̀rọ̀ ni. mọ̀jẹ̀ bí wọ́n ti kó dàbẹ́ ni wọ́n á gbowó ń bẹ̀ ibẹ̀ kan tí wọ́n tàn ọ́ débẹ̀ nu. ló tún wá mú pé kó tún máa wá lẹ́yìn tí wọ́n ti kọ́kọ́ tàn ọ́ lọ ibi ọlọ́run fẹ́ ká wá là ń wá yìí ọ̀fẹ́ àwa ni mbẹ́ bí ṣe ń wá lẹ́jẹ́lẹ́jẹ́ ọ̀fẹ́ àwa ni ọ̀fẹ́ fún wa ni àwọn akọ́ agbọ́n débẹ̀ ẹ̀yìn bí kálukú yìí ti ń wá tí a máa sáré bọ̀ ń sáré pé à ń lọ gbowó mẹ́ ebi ń tọ́lọ́ba yìí sì fẹ́ fún yín jowó lọ. àwọn akẹ́lẹ́ lòun ò jọ gbọ́ yìí ìwọ ní kọ́kọ́ ń bẹ́ ń sọ́ọ̀bù kò ní jọ wọ́n wà ìwọ ní kọ́kọ́ ń bẹ́ lágbóolé yìí kò ní jọ wà ní ó lóun gàgà sọ́kàn rẹ̀. ẹni máa pẹ̀lú gàgà wo ni à ń yábùkà wú yẹn pé à ń lá ń yábùkà wú àfààní ìtumọ̀ wọn ní láńbẹ̀ẹ́bẹ̀ láwà ń à ń lá yábùkà wú òun tí ò fi gàgà tí ò ní jọ gbọ́ ẹ máa gbọ́ nǹkan bẹ́ẹ̀ ọlọ́mọpọ̀ ọ̀ràn wa. amina. ẹ sàmì dáadáa. ami. àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ń lù lọ́rin wọ́n ní àbá àti sàmì ò tí dé ni. àti sàmì. kí alẹ́ ayé sàmì dáadáa wọ́n náà ti ń bà mí ṣe àbí wọn ò tí dé ni. amina. ọlọ́mọ ìjọba bọ̀. amina. jáwábọ̀ níbo lè yá fi rí bọ́ alákùlù nìyẹn ẹ gbọ́ lórí ọkàn nwa gàgà mbẹ́mbẹ́ kọ̀ọ̀kan ó tún ní wà fi adánihìm wà kọ̀rọ̀ etí náà etí wà náà ọlọ́run tó fi gàgà díbẹ̀ ibi ẹ̀yin ti ń gbáwẹ̀ tẹ́ ẹ ti ń jẹ sàárì tẹ́ ẹ ti ń wáṣíwáṣí tẹ́ ẹ ti ń sínú ibẹ̀ lówó ti máa wágbó tí ó mu. ẹkùn ah. igbó la bí. Hmm. yóò mọ gbóyó bá a. yóò sì máa yẹ ẹ̀sìn fóun ṣe dáadáa yóò máa wọ̀nyí pé ọ́ ìmọ̀lẹ́ ti fi ìyà jẹra wọn so n tẹ́ mọ́ lọ́npa ní sónù ní kó wọ́n gbà wẹ̀ pàtó wọ́n gba yàwó yàwó wọ́n ti ní yàwó ọlọ́run kí ní yẹn sá àwọ̀ ẹ̀yẹn ìyàwó ọlọ́run ni ọlọ́mọdé kó wọ́n gbà láíláí wọ́n lè nígbà yàwó yàwó ẹ̀mọ́gbọ́n nǹkan bẹ̀yẹn wọ́n sì di ìjọ kan náà ni wọ́n pé wọ́n ní ẹkùn ẹkùn ewu gan wọn bí ah. kódà màálù wọn èkó mi lọ́dí kílẹ̀ mọ́ gbogbo lásán yìí. ìṣẹ́bọ́ dà bẹ́ẹ̀ ni àwọn náà dà báyìí ni ẹ wò pé lẹ́nu kankan wà bá a ṣe dé bá a ṣe bá a ṣe dà yìí kọjọ́ bá dà báyìí. bí ẹyin bí kálukú ọmọ ìpìlẹ̀ rẹ̀ ìyọ́n la kálukú ọmọ ìpìlẹ̀ ara tiẹ̀ bàbá bàbá dara wa pé kẹ́yìn mọ tiwa káwa máa mọ tiyín sọ ọ́sà mọ tiẹ̀ èmi náà mọ tèmi. bó la ṣe ayé tó yìí nítorí ayé tó ti gbogbo nǹkan ti kún ayé burúkú yìí ó yẹ kó bí akágùn sílẹ̀ nǹkan máa ń bẹ láyé fà. bàbá rọ ilá lẹ tabako ni wá sí ní má dèrè arọ́bí tabako ilá lẹ lápàtó lápá sí lẹ́gbẹ̀ẹ́ máa kà wọ́n mọ́tò rẹ̀ rẹ́rẹ́rẹ́rẹ́ tí wọ́n tí wọ́n fàṣọ síbẹ̀ ní ọtí. ìmọ̀ àwò pé àwa ń ṣe jẹyìn jẹyìn bọ̀ láti wá sí táwọn ilé ìbá ń wà ní ìsìn wọn pé Ma wà pípù ìsá àwọn ni pípù ọmọ yé jẹ pípù yìí ó ti gbé gẹ́fẹ̀rẹ̀dì ẹ̀ wá sí kíní wọ́n dẹ̀ ti gbé wọ́n gbá díẹ̀ sórí tébù wọ́n dẹ̀ ti kó kíní síbẹ̀ bíyà bíyà bíyà síbẹ̀ mm. ayé kan àlẹ́jọ wà ayẹ́gbáyé náà ni ẹ ọlọ́run náà sọ́dà bẹ́ẹ̀ máa wà yìí lọ́ọ́ ni tv tí a náà ó sì máa kọjọba náà ìbàjẹ́ kọ́sẹ́ ni àwa àti wọn ìbájọ́ kàwé ni àwa àti wọn ìbájọ́ kéwù ni àwa àti wọn ìbí ọ̀gá ẹlòmíì làbá jẹ́ inú wọn ìbówó wọn ṣe láàánú náà fi lẹnu wọn fi ń yọ lòun lọ fọ̀rọ̀ sí alẹ́nu kọ́mọ́gbà lẹ́nu wà àmín mọ́ sọ àkẹ́gbọ́dọ̀ mọ́ sọ tọ́lọ́mọ́ fọ̀rọ̀ sẹ́dá lẹ́nu kọ́ ni o kọ́mọ́tún jẹ̀bi ọlọ́run ẹ̀gbọ́n táwọn èèyàn máa dára tí wọ́n bá dùn lóko jọ tí wọ́n bá dùn tí wọ́n bá fẹ́ dárayá tí ẹnìkan bá fẹ́ kí baálé àbà àbọ̀ fẹ́ kí kíní kan ní ìwọ lọ̀rọ̀ máa sọ lọ akílábí ìwọ lọ lọ̀rọ̀ máa sọ lọ lọ́hùn lọ́bọ̀rọ̀ sí ọ̀yẹ́ ìwọ lọ̀rọ̀ máa sọ lọ. ìyá tó fi dúpẹ́ fọlọ́run pé ọlọ́run àwọn akọ́ ìwọ ni o òṣèbílẹ̀ ẹni tí ń gbàwẹ̀ rọ̀mọ̀dánà ẹni tí ń lọ wáàsí ẹni tí ń bọ́rọ̀ ọlọ́run ẹni tí ń sákẹ́sẹ́ èmi ará oko àkùfò wọn wàá mọ ìyàwó mi ń títì pé pupa ni àbí dúdú ni èmi mẹ́rin gbogbo ẹni tí wọ́n bí ni tí wọ́n àbẹ́nìkan bẹ tọ́ta fún tó ẹjẹ́ máa mú ìyàwó ẹ̀ tí gbé tí lọ títì ó dá ìyàwó ẹ̀ mọ̀ ẹ̀ ní àwọ̀ èèyàn ọrùn rẹ̀ gbé olóbìnrin yìí tí ẹ̀ bá parí ẹ̀ báyìí tó bá sí báyìí tó bá ìyàwó ti ẹ̀ ní ọ parí mu parí ayé ẹ̀ ọ̀ọ̀dẹ̀ dókòrí ìlú wọn ti bí ẹ hmm. ọmọ àwọn ọmọ rè wọ́n bẹ̀mí lákùnfò wọ́n bí bàbá ní akẹ́ àbúrò náà ti bí <laughs> akẹ́rọ̀mọ̀ dára kó bá ń dẹni tí sọ̀rọ̀ ah. kí ìwà ní sọ̀rọ̀ ní ìsìgbà tẹ́mi bá ti jókòó ilé àti òjòkó ajáde ṣé ti dáa ẹ lọ sí. mana. Ah. wọ́n yà sọ̀nà ṣé ṣé mi wọ́n ọ̀ sọ pé mi dáa jù ẹ lọ. jẹ́wọ́ òun náà mọ̀. tíyàwó mi bá dúró káyé tiẹ̀ bá dúró ibú ọmọ pé fúnra rẹ lọ́mọ pẹ́lẹ́ àtìmí lé torí gbogbo ọjà. bẹ́ẹ̀ ni ẹran ma. ọ̀rọ̀ obìnrin bọ́ sẹ́yìn fún ajá wọn ẹni ọlọ́wọ́ kọjá. sẹ́yìn máa gbọ́n débẹ̀ yẹn àbọ̀wọ́ ọlọ́run ọlọ́run ń jẹ́ owó ẹ̀jọ́ ọlọ́run ń jẹ́ kó ọlọ́run ń kádàrá ẹ̀ mẹ́yìn náà. èyí tọ́jú ọlọ́run tí kádàrá kẹ́ dọ́kọ̀ ẹlẹ́hà ọlọ́run bá ní ṣe rọrùn. tọ́lọ́run sọ yìí kọ́lọ́run má lò fáwa. wọ́n ti ó fi nǹkan síbi tí ò ní hmm. àtìyàwó wa kò kán bẹ́ẹ̀ wàfíà sáà nìyí wákìrá. lọ́ọ̀ sì sọ̀rọ̀ bàbá múnigàgbà ọlọ́mbà ní kẹ́ ẹ̀ wọ́n lọ sọ wípé ìwọ ọkùnrin tó bá na ìjáàbù síyàwó rẹ tí ọ̀bẹ ìgbàlọ́ rẹ dalẹ́jọ́ pé dalẹ́jọ́ pé ìwọ ọkọ lọ́kọ rẹ ìyàwó tiẹ̀ kàn ọkàn jẹ́ àlè rẹ̀ àmọ́ àwọn àlè tó nípọ̀ ìwọ wá jọ̀gà wọn hmm. ní fi ń sulé rẹ̀ ọ̀gá àwọn wà lè ní wọ́n jẹ́ ọ̀gá àwọn wọ́n tẹ́ ìlọ hmm. ah. dá yòókù lóhùn ìwọ nìkan ò lè wá dá àgbà kọ́ dá nǹkan bò lórí ọ̀sẹ̀ àwọn àlè yòókù ọ̀sẹ̀ wọn ò wọ́pọ̀ ọjà ọwọ́ ọjà ṣùgbọ́n gbà pé ọ̀gá àwọn ni ọ kọ́ máa páàkì ilé rẹ̀ tẹ́ ẹ̀yìn mikra ní ìsìn gbogbo òdúró jọ ní àbí tani àbí gbogbo òdúró ní mikra ah, wàdà dúró gómẹ̀ yẹ òjò máa dùn tí wàá ti lérò nù yóò sàfẹ́ bó délé lálẹ́ ọdẹ ọdẹ bàdẹ ti bọ́ ọbẹ̀ o lè rà á gan o lè rà á pa hmm. kọ láti agbèrè dé géètì pé mọ́gbèrò mi mà á ìlólérò rẹ dé géètì yóò gbé ibà ni ọ̀rẹ́ máa ń so mọ́gbè kò ní gbé mi wàá jáyé orí ẹ̀ ń bẹ̀ ọlọ́kọ̀ sí ń bẹ́ nílé wọ́n lọ gbé sundọ́ rẹ̀ lálẹ́ àjùmọ̀sí ah! ẹ bó ṣe à ń páàkì sílẹ̀ ẹ nìyẹn ìyàwó rẹ̀ mikra mu mikra ni ah! nǹkan dé ọmọ wa. <laughs> débi yára yẹn wà láà òdodo ni o. òdodo ní o. gbogbo ẹ̀yàn ọkọ̀ ajáde ọlọ́mà sànú yìí. amina. ọlọ́run tiẹ̀ jẹ́ mọ ìgbádùn tí bẹ lára ẹlẹ́hà. Ah. àwa ẹlẹ́hà a gbọ́dọ̀ ròyìn rẹ̀ fún yín. a gbọ́dọ̀ ròyìn rẹ̀ fún yín. a gbọ́dọ̀ ah, ní èdè ẹ máa ròyìn sí ẹlẹ́hà yín fẹ́ ọlọ́kọ. bẹ́ẹ̀ ni wọ́n á náà lónìí ọlọ́lọ́mà òní ibi tí máa ń wá kò yéèyàn kò sí bíbélé ké ẹsẹ̀hún ẹsẹ̀hún gbogbo ẹ̀yàn ọkọ̀ ẹlẹ́à ẹ lè má sísọ bó ṣe ń sọ yìí. bẹ́ẹ̀ni àwọn bìkínì kan ṣe bí àwọn yìí pé mo ṣe wà ń bí mo ẹlẹ́à mi wà ń sìn ní mabi tí wọ́n wà tí ò ní ebe yìí ti má pé wà láì ẹlẹ́yà mi bẹ́ẹ̀ bí báyìí ibi tó wà nù ìtajọ wá sí wà sí pọmọ pé wà sí lọ wà èyí tí ń bẹ́ẹ̀ lé ilé lọ wà ah, èèyàn kọjá di ẹ̀ lè sọ yẹn. ọ̀nà mọ́ ó ti ń lọ ó ti ń ràn mú lọ. tó bá dágbére ọjà ó lè sọpọ́jà lọ wà tó bá sí kàfàrà wà san ìtàn. torí kọ́sọ́mà ti bẹ̀rẹ̀ sẹ́ ah. ó tún ti lọ. ẹjọ́ rẹ̀ wà ní bíbọ̀ náà rí pé tó bá dé tó bá fẹ́ máa tọpẹpẹ jù yóò bí ọ pé so ha mi ni. sukata. ngbàtẹ lusọọbù ngbọlẹ á lọ mo paago rẹ ọyìn hànà hànà dóńbẹ. hànà dóńbẹ ṣé tó mánu bá ń dúnú aago tẹ́ ẹ pè mí sẹ́gbẹ̀ fi ń tajà rárá ọjà wọnú sọ́ọ̀bù rẹ wọnú dé ìwẹ̀ sóhun ìlú ọjà títì babalábájá àti wípé ń tí mo pè ọ́ sọ́ọ̀bù yóò dẹ̀ sí ibi tí wọ́n gbé dùgbẹ̀dùgbẹ̀ kí ló wá lọ ibi tí wọ́n gbé dùgbẹ̀dùgbẹ̀ tí à ń dá òun gbọ́dá fún gbé dùgbẹ̀dùgbẹ̀dùgbẹ̀. Ah, ah. wọ́n pe akẹ́lé akẹ́lé akẹ́lé akẹ́lé akẹ́lé kó ah. lọ lọ sí ń pa kẹ́lé ngbẹ̀lẹ́ ngbẹ̀ ọ̀tẹ́ ìyàwó fún òwe wo máa ń da náà mo tó há mi ni. lọ́ra máa ń lù ní. tó máa tó máa tó máa nílò lè bá lọ. mi kira lò. wọ́n kó yàgò wá ó pe nọ́mbà rẹ̀ pé nọ́mbà kò gbé ah, nígbà tí òun wá tó wá gbé sí ó wá ní òun èyí òun ẹsẹ̀ ń bọ̀ ni hmm. àwọn sì pe sọ́ọ̀bù wọn wọ́n ní òsì sọ́ọ̀bù ah, ah. ìyàwó ní bàbá ewu ẹ mọ́ da wọn lóhun o sóhun ní bábí tó owó ṣe dáa lọ sínú hmm. ìwẹ̀ ló sì gbogbo ẹ̀ ló wọ́n máa sọ fún yín sínú ìwẹ̀ gbogbo orin yín ló lè sọ fún yín kí ẹ fẹ́ lò lábẹ́ kẹ́ mọ́ gbogbo orin yín ẹ lè sọ náà sóhun sẹ́yìn náà ni tẹ́yìn ah, ah. náà lọ ti yín ìwùsẹ́ mọ́mọ́ bá sọ àwọn ọmọ bí ọmọ lọ́jẹ́ sí wa mà ní ah irú ọ̀rọ̀ yìí wò là ń gbọ́ yìí hmm. sọ yẹ kéèyàn máa dá sí irú ọ̀rọ̀ báyìí àmọ́ kò síbi á ṣe sí àmọ́ àwọn ata ẹ̀sẹ̀ ń rè kọ́lọ́ ń jẹ́wọ́ fẹ́mi bani sànú wọn ni bẹ́ẹ̀ ṣe ń bẹ nìyẹn ọbẹ̀rẹ̀ ọmọbìnrin yẹn òkú rọ́bù ṣe ń bẹ nìyẹn. ẹ gbọ́ jàmáà وإن يروا يروا كل آية لا يؤمنوا بها ọlọ́ni tí a bá rí gbogbo àmì tí òṣùpá bá jábọ́ ń sánmà lójú wa tóòrùn jábọ́ ń sánmà lójú wa wọn nígbà wọn nígbà lọ́kàn bíi abẹ́lọ́ba àlejòlá gbogbo àwọn ìyàwó wa àwọn ọmọ wa ọlọ́run ṣe wọ́n lẹ́ni tí ó gbọ́ tí ó gbà. àmín. mọ̀ ṣe wá ní aláṣẹ̀dànù. àmín. mọ̀ ṣe wá lẹ́ni tí wọ́n pòwe pé adìẹ rẹ̀ làágùn ìyẹ́ òjò hàn. níbi ẹlòmíì ti ṣe wàhálà dé lórí aya rẹ̀ ah! ọlọ́run ní ìfúnlọ́rọ̀ sọ hmm. wàláyà tá a ti wá àṣìlá díẹ̀ tó ti ṣe ṣe ṣe ṣe ṣe ṣe tí kabiru ọmọ lọ́wọ́ ọlọ́run bá ní kún yín pẹ̀lú ìwọ ọlọ́run. àmín. gbogbo nta wa bí lọ́mọ pátá ọlọ́mọ yìí wọ́n yà ń tí ọ̀dà. àmín májè wọn wá sọ fún wa pọ́ ma wá ti dẹ́lẹ́gbẹ́ òkùnkùn. àmín. májè wọn sọ fún wa pọ́ ma wá ti mugbó. àmín. májè wọn sọ fún wa pé ọmọ wa yẹ̀yàkuyà. àmín. wọ́n la pé wọ́n ta nílà ń ṣe yìí ọlọ́run bá ní fi wọ́n pọ́n wa lé. àmín. fọ máa pọ̀n bí lè. lọ kí ó sì ń lọ lọ sùkú ó sì ń lọ lọ ó sì ń kọ́ ìsìn lọkọ̀ yàgbò míì ibi ẹran náà lọ́lọ́ ọlọ́run ṣàánú rẹ nìyí ìgbàdúrà rẹ ni ọmọ mi ilé ike lọ́gbọ́n jù sí níjọ́ tí wọ́n ń wò yí pé táwọn ilé wa lè kéwú lẹ́nìyàn kó mọ́ yàyàkuyà tó ti bẹ́ẹ̀ yàyàkuyà kílẹ̀ ebi wọlé fẹ́ dá fún bàbá yẹn ẹgbọ́nà kílẹ̀ fẹ́ kó ṣe kò jẹ́ ó dàgbà tẹ́ mú lọ ibi tí wọ́n gbé yanjú kò jẹ́ ó dàgbà sí gbòòrò dáa agbélé làgbé ẹ̀yà ẹ̀ má jọ ẹ̀ má mú lọ ẹ̀ má mú lọ ó sì lọ ó sì lọ ó sì gbó sì gbé bẹ́ẹ̀ ó sì yàlẹ́ ẹ̀kan náà fà á ẹ gbọ́ ẹbí wo lẹ̀ ẹ dárú èyí o ṣé kò ní máa wẹ̀yìn títí yín bá gbọ́ràn pé ẹjọ́ yín kọ̀ ọba yìí ló fún yín lọ́rọ̀ sọ tí ó dààmú ni tí ò ṣe wàhálà tí ò náwó ni bá kíkà ló ń fẹ́ ńgbà kíkà ló ń fẹ́ ńgbà kíkà ló ń fẹ́ ńgbà àwa fi àsìkò yìí bẹ̀wọ̀ ọlọ́run gbogbo irú àwọn ọmọ náà ọlọ́mba ni kò sí wọn nú. àmín. fúnra ara rẹ̀ jẹ́ ọ́ da gbogbo wa búlẹ̀. àmín. wọ́n á tún yẹrẹ ọlọ́run. àmín. bàbá ká pè mí gbàtí mo fẹ́ máa bọ̀ lónìí ó ṣàdúrà inú ẹ̀ dùn ó ṣàdúrà inú ẹ̀ dùn. sùkúù wọn ti sọ fún ọmọ ẹgbẹ́ yunifásitì wọn lè sọ fún pé ọmọ rẹ ti yapa ó ti jọ ìjọ ọ̀dà ha inú ẹ̀ bàjẹ́ ó ké ó sọkún ó tún sọ wọn mi ó tún kún wọn mi nígbà tí ń sọkún yẹn. ètò sọsọ sún lé ọ̀tọ̀ ló ọmọ bá ya ń tí ọ̀dá ẹjẹ́ àánú ọ̀bànújẹ́ sọ́dọ̀ ọlọ́run máa lọ nǹkan o àwọn náà mi a ó sì tún láti ìwọ lọ́hùn ẹsẹ̀ ni ló bí eléyìí dákú forí jì mí a ìdúná àṣírí ni kí ni káwọn ará àdúgbò tí ọmọ lọlé kí ọmọ sọ dákú gbà mí bàbá yìí ó barajẹ náà barajẹ barajẹ. pẹ̀lú kó bara jẹ́ tó ń bẹ lọ́hùn tí àwọn afá tó ń bá dá sí i lọ́lọ́mbà ló ń gbọ́. ẹ wá jẹ́ ọ̀gá wọn lọ́hùn ní ìfàsì tí máa pe bàbá tẹ́lẹ̀ nípe pé hmm, ẹ wá mú kínní ìpò lẹ́yìn eléyìí kò ní tíbẹ̀ ni ẹ máa kọ́fà rẹ̀ tẹ́tẹ́lẹ̀ kó tó di pé ọlọ́run wá gbàdúrà bàbá yìí ó wá pè mí lọ́sàn òní níyàlẹ́ta òní wípé ó wá ṣàdúà ó tún fẹ́ẹ̀ bú ẹkún lórí àdúà wípé ọ̀gá ló wá pè òun pé àá kí lẹ ṣe fọ́mọ yìí a máa rí a máa a máa ń ṣe máa a máa ń fọ́ bọ́jú ní ìwọṣọ ní ìsọ̀rọ̀ ní ìṣesí. Si ó ti yí padà ìbọ́lọ̀ ní jẹ́ báwọn gbogbo tó tó wá tí ò tún dáa náà ìwọ ọlọ́run ó la pé ìwọ ló sì tẹ̀ ní báwọn pẹ́ntàn náà sí ọlọ́run amínà èyí tá à ń sọ náà méjì padà sí ìyàkuyà máa amínà wọ́n láàánú ọlọ́run amínà wọ́n ta rí tínú wá ń dùn ọlọ́mọ tí wọ́n ní tí ò dáa mọ́ amínà wọ́n láàánú ọlọ́run wọ́n láàánú la hawla wala quwata illa billah bí wọ́n bá di gbogbo wọn àmì láàyè mẹ́nu bí a wọn ò ní gbọ́ o dìgbàwó. hatta idha ja'uka yujadilunaka yaqulu alladhina kafaru in hadha illa asatirul awwalin. wọn ò ní gbà wọn ò ní gbọ́ wọ́n tún fi láyà láyà lórí wa bá wà nábì yùjádìlúnàkà yùjádìlúnàkà ó tún mọ́ wá bọ̀ wá gíù ó tún mọ́ wá bọ̀ fà á wọ́n mọ̀ wá bọ̀ jiyàn ee bẹ́yẹn sá sólè bá ń sá ndẹ́yà bá yẹn ṣé ìgbà tí wọ́n yẹn bá wá dó nínú gbọ̀n ṣe é dẹ̀rù pé ó possible àti pé ní amẹ́ríkà ní ìnà tí àwọn wà kẹ́nìkan wọn sọ pé kẹ́nìkan dàrúmọ̀ sí mbẹ̀ yẹn akásí ọlọ́run dagi mọ́mù náà fi kìlẹ̀ yìí ẹnìkan ó rò pé òun fẹ́ fi ọ̀rọ̀ òun fẹ́ fi tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ ọlọ́run lórí rédíò láàárọ̀ yìí ó rò pé òun fẹ́ fi ọ̀rọ̀ tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ ọlọ́run kọ̀mọ̀ pé tó ń tó ń sọ òun kó bára òun